<laughs> قال أبو جعفر الطحاوي يقول في توحيد الله معتقدين بتوفيق الله إن الله واحد لا شريك له ولا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره قديم بلا ابتداء دائم بلا انتهاء لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام حي لا يموت قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا مؤنى مميت بلا مخافة باعث بلا مشقة ما زال بصفاته قديما قبل خلقه لم يزدد بكونهم شيئا لم يكن قبلهم من صفته وكما كان بصفته أزليا كذلك لا يزال عليها أبديا ليس بعد خلق الخلق استفاد اسم الخالق ولا بإحداث البرية استفاد اسم الباري له معنى ربوبية ولا مربوب ومعنى الخالق ولا مخلوق وكما أنه محيي الموتى بعدما أحيا استحق هذا الاسم قبل إحيائهم كذلك استحق اسم الخالق قبل إنشائهم ذلك بأنه على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير خلق الخلق بعلمه وقدر لهم أقدارا وضرب لهم آجالا ولم يخفى عليه شيء قبل أن يخلقهم وعلم ما هم عاملون قبل أن يخلقهم وأمرهم بطاعته ونآهم عن معصيته وكل شيء يجري بتقديره ومشيئته ومشيئته تنفذ لا مشيئة للعباد إلا ما شاء لهم فما شاء لهم كان ومن لم يشاء لم يكن يهدي من يشاء ويعصم ويعافي فضلا ويدل من يشاء ويخضل ويبتلي عدلا وكلهم يتقلبون في مشيئته بين فضله وعضله وهو متعال عن عن العبداد والأنداد لا رد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره آمنا بذلك كله وأيقنا أن كل من عنده وإن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وإنه خاتم الأنبياء وإمام الأسقياء وسيد المرسلين وحبيب رب العالمين وكل دعوى النبوة بعده فغي وهوى وهو المبعوث إلى عامة الجن وكافة الورى بالحق والهدى وبالنور والضياء نعم، الحمد لله صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم أبو طلع شاب سبحانه وتعالى الله باتي أتو لما شئكل إذا دا سيدي أسكولي تياوى من الولي الله بنا لباتي أدتكم أترى عليكم إكاد جفاء النبي صلى الله عليه وسلم أنت الله باتونا لا تواشي على يسفوه ọlọ́kọ́bá ní ṣàdé pẹ̀lú ìkí àti gẹ̀fà nàbí sallallahu alaihi wa sallam àti àwọn aráyé àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ìgbà tó ń tọ̀rọ̀ nàbí sallallahu alaihi wa sallam tó fi dìjọ́ al-qiyamah. ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá a sàlàyé pé afáwa Abu Ja'far at-Tahawi alayhi nínú tó àwọn tí wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ yìí a ní a ti ṣàlàyé ìpín ilé tó ta alákọ̀ tó lájọṣepọ̀ pẹ̀lú àkídàtò ahli sunnah wal jama'a nípa ọlọ́run ọba subhanahu wa ta'ala báwo ló ti yẹ kárí sí ọlọ́run ọba subhanahu wa ta'ala ipò wo ló yẹ ká wà kíláàdì yọkàn wa tó yẹ kó wà pẹ̀lú Allah subhanahu wa ta'ala òun náà ni kí ni mọ́kìfà alìsúnà jamaa jẹ̀máà àti àkídà àwọn alìsúnà jẹ̀máà nípa àròsùn sọlọ́láhùn àríwàsọ́lá nítorí pé téèyàn bá sọ pé òun ní àkídà tí àkídà rẹ bá straight nípa tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala wọ́n bá yẹ pé ibi tí ẹ kó fi ànábì sí sọlọ́láhùn àríwàsọ́lá nínú ọkàn rẹ̀ àti nínú ìbálò rẹ̀ pẹ̀lú ànábì sọlọ́láhùn àríwàsọ́lá tí ẹ rí i pé tá bá sọ nípa ṣàhádà nínú ẹ̀sìn wa a sọ wípé fàṣàhádàtú ìjẹ́rìí ó kó sínú wa anna mohammedan rasulullah sọtẹ́nìkan bá sọ wípé òun gbọ́ lọ́wọ́n bá gbọ́ ṣùgbọ́n tí o bá sí muhammad sallallahu wa sallam nínú àkídà rẹ̀ kò tá sẹ́ni tó sọ pé òun gbọ́ ma gbọ́ òun náà ni kó ṣe kó nígbàgbọ́ nínú ọlọ́run àti ànábì sallallahu alaihi wasallam àwọn sọ pé àdá wà inna mithla ma harrama rasulullah ka mithli ma harrama Allah àlá wà inna mithla ma harrama rasulullah sallallahu alaihi wasallam ka mithli ma harrama Allah ìdèdè ìtọ́nà ọba subhanahu wa ta'ala tó ṣe léwọ̀ òun náà ni dèdè tí ànábì ṣe léwọ̀ dèdè ìtọ́nà ọba subhanahu wa ta'ala ṣe léwọ̀ náà ilé fi jẹ́ pé ní suratu Allah subhanahu wa ta'ala òun náà sọ nígbà tó rọ̀yà àwọn kèfèrí ọlọ́ba ní qatilu alladhina la yu'minuna billah wala bil yawmil akhir wala yuharrimuna ma harrama Allahu wa rasuluhu ash-shahid aya. ẹgbógun tàwọn tó lẹ́yìn wọn ò gbọ́ láwọn máa gbọ́ wọn ò gbọ́ dá máa gbọ́ ọlọ́ni bá kiri nǹkan àwọn tẹ́ gbogbo dì nínú àwọn àwòsọ́ọ̀fù tí wọ́n ní wípé àwọn tí wọn bá kí ń ṣe ntọ́lọ́run àti ànábì ṣe léèwọ̀ ọlọ́ni la yuharrimuna ma harrama Allahu wa rasuluhu so Allah subhanahu wa ta'ala ó gbé ní tí ànábì ṣe léèwọ̀ náà sẹ́gbẹ̀ẹ́ tó bá ṣe léèwọ̀ ó jẹ́ pé hadith pé àlàwà yìí nàmi islam harrama rasulullah sallallahu alaihi wasallam kàmi islam harrama Allah yìí lọ yìí kọ́ àmì àyà so idan ká gbà ká mọ ipò tó yẹ kí sallallahu alaihi wa sallam tó yẹ kó wà nínú ọkàn wa nínú usulul i'tiqad nínú nǹkan tó jẹ́ pé ìpìlẹ̀ àkídà ni kéèyàn ní mọ́kìf tó yanjú nípa àròsù sallallahu alaihi wasallam tí wọ́n ní kóòtù àdìsí fún yà tí ní wípé wo ti bí èèyàn lẹ́ tó sọ̀rọ̀ yẹn làwa náà àdìsí ọmọ rẹ pé ó fẹ́ yá tó jẹ́ pé wàbẹ́rù mi ìrìhì ìgbé ó fẹ́ yá tó pé ẹlòmíì ń bẹ yóò rọ̀gbọ̀kún aláàríkàtì yìí yóò wà lórí tó jẹ́ pé yóò mọ̀ sọ fáwọn èèyàn wípé máa wajadna fi kitabillahi ittaba'na ẹ̀rọ sọ̀rọ̀ ẹ̀rọ mọ́sọ̀rọ̀ àdìsí fọ́ra wọn níta bá bá nínú alukur'an kẹrin máa tẹ̀lé òkúlẹ̀ amẹ̀sìn wa tó bá wà nínú alukur'an abádájọ́ nínú alukur'an àjọ ń ṣe ni ẹ̀ ẹni tó sọ̀rọ̀ yìí sọ bẹ́ẹ̀ torí pé ó ti kọ́kọ́ lùzì ó ti kọ́kọ́ pòfo nínú àkídà òun náà ni wípé kò mọ̀ ta ni ànábì gan sallallahu alaihi wasallam torí pé tí yorùbá mọ̀ yẹn ẹni tí ò mọ̀ nǹkan àti yẹpẹrẹ nǹkan yẹn òní nílá láti yẹpẹrẹ yẹn lápòjú ní ìsaka kálo ti àpéjúwe táyé tí ààrẹ rẹ orílẹ̀-èdè bá ń bẹ láàrin àwọn aṣojú pé ààrẹ wa wá ọlọ́run bá rọ ẹ̀mí àwọn ààrẹ wọn wá sí jílùsà ẹnìkan wà mẹ́kọ̀ọ́ dá ààrẹ mọ̀ tẹ̀gbẹ́ ó lè ti ìjọba pé súnbẹ́ súndánù nígbà tó yẹ pé kò rí àwọn éèdì kò rọ́lọ́pàá kò rí sójà àrẹ náà la wá pàwọn ẹgbẹ́ kọ̀ọ̀rọ̀ náà ni. ẹni pé ó rọrùn kó fi àbùkù tàbí kó bẹ́ni yẹn lò níbi òtí yẹ tó padà wá sọ fún pé ah, ààrẹ mọ ló ti lẹ́ẹ̀kan yẹn ẹni pé ìbẹ̀rẹ̀ tó ara. àmì ni àrí ìfìfì nípa obìnrin tó pé ìgbàrá ajáde níbi sàárè ọmọ rẹ̀. sàlámì sọ̀rọ̀ ah, ní sẹ́ni sùúrù ìyá yìí ah, tó ní fìdẹ́dẹ́dẹ́ onílẹ̀ka abdulsa bí mùsùlùmí àti irú mùsùlùmí àti ọkàn òun àlekàn ọkọ mọ sọ̀rọ̀ àrẹ́bí fi wá lọ sọ́lá lọ àrẹ́bí sọ́lá ṣe pé obìnrin yìí ní sè nígbà tó ń bá àrẹ́bí sọ̀rọ̀ ẹ̀ṣọ́ wà àrẹ́bí kó mọ̀ ṣùgbọ́n tó ń sọ̀rọ̀ wá dé tó padà wọn sọ nígbà ah, ẹ tó ń bá sọ̀rọ̀ lẹ́ka àrẹ́bí ní àà <laughs> padà ti dé òun fi jọ àwọn ọba ayé pé tí ẹ̀ bá ṣe bá ń sọ ọba ayé ó dàbí èèyàn lọ sí wọ́n lè gbé yẹn lẹ̀ bí wàá jẹ́ ìforíjì lọ ní ó ti ẹ̀kọ́ dọ́ba fínà kó ti ẹ̀kọ́ sun ọjọ́ kan ní gbàgbà wàlú bá ti sọ àwọn sọ pé ẹ wàlá ìnà sọ́bìrọ̀ ìnà sọ́bìrọ̀ ti kú la sùúrù tá à ń pè yín sí sùúrù tẹ bá ṣe nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ alimuhim onígbètè èèyàn lè máa fi àgọ̀ bá ẹni àpọ́nlé nígbà tó yóò bá mọ àpọ́nlé nìyẹn tó tó bá gbọ́ ọ̀rọ̀ pọ̀lọpọ̀ ẹ̀mí ti ń takò hadith lẹ́nu àbí tó ń takò sunna lẹ́nu ẹ má bù wọn jàmáà kò bí kò mọ man huwa ar-rasul sallallahu alaihi la ya'rifu fadlahu wa la ya'rifu makanahu wa la ya'rifu shay'an أرو عن هذا الرسول صلوات الله وسلامه عليه فذلك عفا رحمه الله تعالى بدو قاري ọ̀rọ̀ tó تعلق pẹ̀lú Ọlọ́run bá ṣe ń sọ̀rọ̀ yìí pé ẹni tí yóò bá mọ̀ yẹn lè yẹpẹrẹ ẹlòmíín gan tí yóò bá mọ Ọlọ́run lè yẹpẹrẹ

ẹ rí i pé lọ́dọ̀ àwọn onítúrùkù tẹ̀dírìs àwọn tí wọ́n ń kọ́ àwọn onítẹ́rìbíyà bá ṣe ń rí ọ ẹ̀mí àti bá ṣe ń kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n máa kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n fi bẹ̀rẹ̀ tààríf òṣèlú lọ́fẹ́kẹ̀ wọ́n ní tààríf o torípé tábà ló ń sọ̀rọ̀ pé ẹ àlùwúrú bìnnà kọ́sìd ẹ àlùwàsá ìlà àkàrùn nà kọ́sìd tá a bá sọ ní jésù lọ́fẹ́kẹ̀ gbọ̀ngàn kàkà ń palá lẹ́nu bẹ́ẹ̀ náà ni ó sì yẹ kó níbi gbogbo tó máa ti pè ní ìmọ̀ tààrífù nǹkan àkọ́kọ́ ni pé ká mọ kí ni nǹkan yẹn gbòrògbò yẹn wa èrè òfò àtọ́fẹ́ jẹ́ pé àáfà bàtó parí ọ̀rọ̀ nípa ọ̀tọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá bọ́ síbi títí ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam wa inna muhammadan abduhu al-mustafa. wa inna muhammadan abduhu al-mustafa sallallahu alaihi wa sallam. ẹ pé gbólóhùn wa inna tó sọ yìí bi kasr al tábà sọ pé wà anna muhammadan ṣé kò kọ̀rẹ́tì náà bẹ́ẹ̀ pé wà anna muhammadan abduhu tábà sọ pé wà anna muhammadan ajá wípé wáwù yẹn yóò mọ kò ní ṣiṣẹ́ àtúmọ̀ nínú jumla yẹn ṣé bá ní sè mọ́tò àpá wọn sọ pé wà inna muhammadan àti pé àfa àkọ́fà ó so mọ́ kí sọ lákọ̀ọ́kọ́ nígbà tó pé inna allaha wahidun la ṣe bá ní ṣe o wáyé pé inna Allaha wahidun wa inna Muhammadan abduhu tí ìtàjú mo sára yìí ìgbé ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo ni àti pé ànábì sallallahu alaihi wa sallam ó ní ẹrú rẹ̀ ni. ọwọ́ ni abduhu al-Mustafa kẹ́lìmọ̀tù al-Mustafa bólú tí àfáàfin ròyìn ànábì sallallahu alaihi wa sallam àfáà yìí ó mú ìròyìn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wá láti ìròyìn ànábì sallallahu alaihi wa alihi wa sallam ó lo gbólóhùn alimujtaba alimustafa àti alimurtabọ gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí mutaqaribun fil ma'na ìṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta ti kí ni ó súnmọ́ra wọn ó ní ànábì sallallahu alaihi wa sallam ó ní abuduhu. المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى ìntàfà fi ròyìn àdébẹ̀ sálámù yìí ó ní ó jẹ́ ẹrú ọlọ́run ọba al-Mustafa èyí tó ṣàlẹ́sà ẹ̀rì pé gbóríwọ̀n ọlọ́run ọba ní inna Allaha astafa Adam wa Nuhan wa ala Ibrahim ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe àdáyẹn rí Adam so gbóríwọ̀n al-Mustafa onílẹ̀ ní tẹ́ pé àṣà ní ẹ̀ṣà améèkì àlámọ̀rí ẹ̀kọ́ special ní ti dáadáa. wànàbí yòó alimusitaba atukọ̀rọ̀ sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ànábì rẹ̀ ni eléyìí tó yẹ pé àṣà lẹ́ṣà náà wàrọ̀súlù alimurtabọ̀ àti pé ó jẹ́ òjíṣẹ́ rẹ̀ ẹni tọ́lọ́run bá ṣà lẹ́ṣà tààrà kó yọnu sí i. gbogbo tí ò bá yọnu sí kò ṣe kí ni ó ní sálẹ́sà àwọn àfọ àkọlọ̀ ní yọnu sí wọn. wọ́n yàn Allah subhanahu wa ta'ala àfọ yìí ó bẹ̀rẹ̀ ìròyìn sálámẹ́ láti minal adina ilal aqsa minal adina ó gbé láti abduhu فأوصف النبي صلى الله عليه وسلم بماذا؟ بعبودية oróyìn àná ìsàlám pẹ̀lú ìjẹ́rú wà nàbí yòó alimusitaba ìgbà tó jẹ́rú tán tó tó di nàbí yù abẹ́ẹ̀kọ́ ni ìgbà tánàbí sàn tó kọ́kọ́ ti jẹ́rú ọlọ́mọba subhanahu wa ta'ala tó sì jẹ́rú dáadáa tó tó dé maqama nubuwa èèyàn lè jẹ́ ànábì ọlọ́mọba àgbẹ̀kọ́kọ́ jẹ́ Abdullọ abẹ́ẹ̀kọ́ ni èèyàn lè jẹ́ ànábì ọlọ́run àgbẹ̀kọ́kọ́ jẹ Abdullah ọkọ̀ ẹrú ọlọ́run ọba tí ó jẹ ẹrú dáadáa tó fi al-Mustafa Mustafa Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba sànábì lẹ́tà níbi ẹrú tó ẹrú yìí náà yẹn ni àwọn ẹrú tí subhanahu ta'ala tó ní tó ẹrú tó ẹrú tó kaifa la ngọ́ tí àdébẹ̀ sára ìwọ hadith yàwó Aisha ọ̀dọ̀lá ní àwọ̀rọ̀dọ̀ ha ngọ́ tí àdébẹ̀ sára mú kúò ní tí máa ń kúò láti inú ilé tí ó lọ sí dọ́ọ̀rù Hira ṣé nàbí yù nígbà náà balu amada abd ngọ́ tí sára lọ sí dọ́ọ̀rù Hira yẹn èèyàn mélòó bí rẹ̀ ìlú ń lọ dọ́ọ̀rù Hira ooo ìtumọ̀ Abdul wal Mustafa nìyẹn wípé ìgbà tó wà ní pẹ̀kọ́ ọmọ òbùdí yàrá sẹ́gẹ̀ẹ́ tó pé kò tí ì di ọlọ́run ọba ọlọ́run ọba sá lẹ́sà láàrin àwọn òbá àdùrùkù olùkàgẹ́ ìlú kọ̀ ẹ̀ so gbogbo wa lè jẹ́ ẹrú but a lè a lè ẹrú tó a lè a dura wa lọ nínú mẹ̀kọ́mọ̀ ọ̀gbùdíyà ẹ̀ náà kò wà mọ́ àbúsákù bí àdì but nígbà kan ọmọ nípò ṣíṣe pé ìjẹ́ ẹrú yẹn náà lọ àwọn míì ń tàhájúdù wọn kò ní já àwọn míì ń bẹ nínú wa àwọn ẹyọ mọ́ndé wọn kò ní já àwọn míì ń bẹ nínú wa ojú wọn ìdẹ̀ máa ń wà wọn ìwò òkú wò àwọn míì ń bẹ nínú wa tìláwà wọn kò járí lọ́jọ́ kan wọn mọ̀kọ́bẹ̀ kan wà mọ̀kọ́bẹ̀ kí la wà ṣùgbọ́n ẹrú lọ níwájú so kẹ́kẹ́ pé ah, gbogbo abákẹ́rẹ́ ni wọ́n níwájú ọlọ́run là islam ọ̀rọ̀ yẹn mùsùlùmí tó bá gbọ́ àkídà yẹ kì í sọ̀rọ̀ ó lè sọ pé bákan ó sọ pé bákan náà ni wà níwájú ọlọ́run fẹ́ àmọ́mọ́ rẹ̀ ẹ dàbí pé àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ yẹn náà lọ́pọ̀lọpọ̀ gbà ìlò àbòsí náà ni wọ́n máa ń lò sọdíẹ so anabi sallallahu alaihi wasallama afaani abuduhu alimustafa adatiri kanyi wọn nana yi pé nítorí anabi ò tí ì di anabi Ọlọ́run kàánà yẹzi ìmọ̀ lọ síbi gọ́ọ̀rọ̀ Hira ayé yàtà abẹ́t yóò lọ́ máa ṣe ìbáàdà mẹ́ títítítítí kó tó wá di pé nùbú wà dé so nínú àwọn ẹrú ọlọ́run ọba tó wà nígbà náà ọlọ́run ọba sì sànẹ́bì lẹ́sà náà sallallahu alaihi wasallam. ẹ̀yẹ́ ń bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ yìí pé ẹ̀dùn náà ṣé nígbà tábì sáàmù gẹ̀ ń lo ayé ǹdí àtúrí àwọn ẹrú ọlọ́run ọba míì nìyẹn tó sànẹ́bì sallallahu alaihi wasallam. nígbà kátó sọ kátó sọ pé a sa nǹkan kan lẹ́sà láàrin nǹkan ẹ̀yẹ́ pé àṣàlágbọ́dá lẹ́sà ó mọ̀ pé kò lè jẹ́ ọ̀kẹ́ bùkọ́ tó bá bá ọ̀kẹ́ ni gòwúlẹ̀ nídìí òwúlẹ̀ ti lé ọlá ìdáwà lónìí kan náà ṣùgbọ́n àwọn onímọ̀ rahimahullahu ta'ala wọ́n ní a ní àwọn oríṣiríṣi nǹkan tá a lè fi jọ wípé ànábì sallallahu alaihi wa sallam àwọn èèyàn ń bẹ tó jẹ́ wípé wọ́n wà lórí mílà hànífíyà nígbà táwọn gò ti dàgbà jọ̀rọ̀ sallallahu alayhi wa sallam àwọn míì dẹ̀ ń bẹ wọ́n ṣẹ́kù sí orí àwọn ẹ̀sìn tó ti lọ ṣáájú tí wọ́n dẹ̀ yẹ lórí nǹkan tó ń ṣe irú wọn pàmbà rìn jìnnà ẹ rí i pé nígbà tí Ànábì sallallahu alayhi wa sallam nígọ́rọ̀ ṣẹ̀rọ̀ tí lè bá kólé kí ó lè bá aṣọ papọ̀ jẹ́ lọ́lọ́ wáyà rẹ̀ lọ́wẹ́ bàtà sọ́kò gba àdìsí wa àyíṣà wọ́n lọ sí gbọ́ yé so wọ́n lọ ráàrùn kìlẹ̀ máa àyíṣà náà gbìyànjú ọkọ̀ lọ́la láti ìṣẹ̀lẹ̀ ara o ìṣẹ̀lẹ̀ yẹn ò sójú àyíṣà àbí rúdàlá àdìhùn náà àjùmọ̀ yẹn. ọ̀yẹ́ pàtẹ́lẹ̀ ìgbà tí yàrá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ Khadija kẹrù ń bà nábì ìtayà rẹ̀ ń já ẹ̀ ṣe nǹkan oníṣẹ́ ń bà ẹ̀ kíní kò já nábì Khadija mú ànábì lọ bá Waraka bin Nawfal Waraka bin Nawfal òun wá ní sọ fún Khadija nígbà wípé ẹni yìí pẹ̀lú gbogbo tó sọ yìí nítorí òun rí ọfẹ́ jọ namus lọ́dọ̀ tí wọ́n Jibril ni gbogbo tó sọ yìí kalẹ̀ ọfẹ́ jọ Jibril pé Jibril lórí o ọkùnrin yìí ó súnmọ́ kó jẹ́ pé yóò padà di ńlá kan ìjọ náà lọ mẹ́zàlá ṣùgbọ́n sẹ́wọ̀n àtàrí mi ń pàdé èyí nǹkan tá a fẹ́ fà yà ni òun àtàlẹ́ sọ fún ọ̀nà ṣe jẹ́ abudu tó yẹn náà ṣé wọn àtàlẹ́ nípa nǹkan rò ṣẹ̀ra wọn pàdé mi ọ̀gá abudu hu alimusra ilé afẹ́rí nínú àwọn mímọ́ ìjẹ́ pé ọ̀rọ̀ yẹn àwọn míì tún nìyẹn kàmùsọ́lẹ̀ ṣe kàlùfẹ́ mẹ́rin rahmanulahu ta'ala táwọn fi lọ síbi wípé awalumana pé pẹ̀lú kí sọ̀tà sọ yìí pé adájọ́ ó sọ ipe tó bá tó bá tí ọkùnrin sálàmúrí ẹ bá sì bu rẹkẹtẹ tó sì wà láyé ọtẹ bá tó nítẹ̀lé alimuhimu tá a fẹ́ lòdì náà ọ̀rọ̀ ni pé àròsọ sallallahu alaihi wasallam àfáàní wa inna muhammadan abduhu alimustafa ayé àròsọ sallallahu alaihi wasallam nígbà tó wà ní maqama ubudiyya ọlọ́run bá sálẹ̀ sà láàrin àwọn ẹrú tábà tó fẹ́ wò lọ wò bọ̀ mo sọ̀rọ̀ lẹ́nu ní dá ìmọ̀ ọlọ́run bá nípa níbi sọ́lá àlọ́ àsálàmù ní wípé ó ṣe jẹ́ pé àsìkò tí àwọn bàbá rẹ̀ ń lu ayé kì í ṣe pé ẹ̀sìn fọ́nká tó lé ayé bọ̀ tó ti bẹ́ẹ̀ ọlọ́run bá pa ó pa ànábì mọ̀lẹ́ bí wípé ibi nìkan àwòrán ti jáde tẹ̀wá náà ti gbé sọ̀rọ̀ yẹn. so lára bọ́lá wọn bá sà ànábì lẹ́sà sallallahu alaihi wa alihi wasallam so isa isa ẹ̀sà tọ́lọ̀ bá fi sà ànábì sálàmù yìí ló so maqama ubudiyya nígbà tó dá ní ipò ìjẹ́rú ọlọ́run ọba tó wá zikr fashtabahu Allahu subhanahu wa ta'ala ọlọ́run ọba tó wá gbé lórí sókè ó sàlẹ̀ ẹ̀sà náà fún ọmọ jẹ́ ànábì ọlọ́run ó sọ pé wà nàbí yòó al-mujtaba ọlọ́run ọba tó wá mú ànábì lẹ́yìn ìgbà tó di ẹrú tán ó sọ di ànábì ọlọ́run wa rasuluhu al-murtada ó sì wá sọ di ògíṣẹ́ tó jẹ́ pé gbogbo ògbà pátá ẹni gbogbo àwọn dára àwọn musulmi náà máa rí dùnmù látara àwọn bíi sallallahu alaihi wasallam àwọn mímọ ẹ̀kọ́ lọkọ ni níyọnu sí wọn wọ́n ní ipò nùbúwà ó kéré sí ipò rìsáàlà bẹ́ẹ̀ dàbí bẹ́ẹ̀ kọ́ ipò ọlọ́run ọba ó kéré sí ipò ìjẹ́ ipò rìsáàlà ipò jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ó ju ipò ìjẹ́ ànábì ọlọ́run ṣùgbọ́n ìtìláfù pọ̀ lérí wípé kí ni ìyàtọ̀ láàrin àbíyáwó wàrúṣù kí ni ìyàtọ̀ láàrin àwọn ànábì ọlọ́run gbọ́dọ̀ àti mọ́ ìyàtọ̀ láàrin ànábì àti òjíṣẹ́ ẹnì kò sọlá pọ̀ tó àríkì tìláfù náà nínú ìjókòó wa náà náà ànábì àtọ̀ fi jẹ́ kí la fi yàtọ̀ wọ́n látọ̀ ṣẹ́ ẹgbọ́ ẹjọ́ ẹjọ́ agbóla wọ̀ tọ́ka ẹ̀ náà ṣe kí ni ẹnìkan sọ pé wọ́n fọ̀rọ̀ sùn ní ìwé àbí tíra ní tíra bọ̀ nàbí ìwọ̀n fún ní tíra náà bẹ́ẹ̀ ni lọ́sọ̀rọ̀ lápá àbí náà kọ́ lọ́sùlù ànàbí yìí. Thank you. wọ́n ní ànàbí ọkùnrin ní èèyàn ní wọ́n à ó ń gba wáyé ṣùgbọ́n wọn pàrọ̀ àtẹ̀bí kó jíṣẹ́ náà. wọ́n ní àmọ́ òjíṣẹ́ ọlọ́run ọba èèyàn ní ọkùnrin di definition méjì dárí àbí. tàlík ní لا طيب حديث بن عبد الله رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم النبي يبعث إلى قومه خاصة وبعث إلى موسى عامة كان النبي لم يوصل إلى قومه كيف نحن بهذا طيب علاقة أخوك حلقة هناك رجع حلقة alákàkọ́kọ́ rí pé tọ̀ wọ́n bá sọ pé ànábì wọn ò ràn kókó máa jíṣẹ́ àwọn àfọlọ́ wọn rí hadith lè jábìrì pípé ànábì sọ pé àti pé ànábì wọ́n máa ń rán wọn sí àwọn èèyàn wọn nìkan ṣùgbọ́n wọn ní rán wọn sí àwọn èèyàn púpọ̀ ṣùgbọ́n ọlọ́run bá rán wọn sí gbogbo èèyàn tádàjọ́ lè ná kọ́ṣà àdìsí ẹ̀ dáàbò. ok àgbàdo àwọn òpin mẹ́rin tó mú wá yẹn kì í ṣe ok mo sáré tó lè náà kọjá nǹkan tí wọ́n sọ. Eh, eh, ẹ má dàrú o ẹjẹ akọ ẹjọ ilé àpàrà bó wà síbi òfin náà tó kó lè bá àdí mẹ́ta ni mo fẹ́ náró ẹ̀rẹ́ ẹjẹ akọ àwọn èèyàn kọ́ nẹ́kọ́ṣẹ́ fún yín náà. naam afa abdulrahman nígbà kàrọ ayé. Thank you. pẹ̀lú tó wá sọ yẹn pẹ̀lú tó wá sọ nǹkan. نعم قال ظاهر نعم هكذا نعم. ينبغي هذا برد ليس بالوعد فقط نعم ويا بسرعة قوله هذا لا طيب لأن في حد هذا الحديث يعني ذكر النبي صلى الله عليه وسلم ومن هذا الحديث ونستمشي بالرؤوس يعني النبي صلى الله عليه وسلم الذي قال بنفسه عامة هو الرسول هو النبي نعم لذلك Nam. Afa ni Adib Samuwa ní síbẹ̀ yẹn, ó ta ko ọ̀rọ̀ táwọn sọ ń tà wọ̀. Nípa wípé ẹni tó sọ̀rọ̀ fún wa ni ànábì sallallahu alaihi wasallam. Olóńsọ ó ń sọ láti ń bẹ fóun lórí àwọn ànábì yòókù. A ti rò pé ànábì sọ̀sọ́lá àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ni òun ti dé mọ̀kọ́mọ̀ rìsálà eh, àbí ẹbí nǹkan táwọn sọ̀rọ̀ àyè lọ́wọ́. Ìgbẹ́ dákúmẹ́ kó dépò ẹ̀kọ́mọ̀ rìsálà tó wá sọ pé ànábì lòun o àwọn ànábì yòókù wọn wọn sáwọn yẹn wọn a jẹ́ pé ah, ó kàn mú ìyìn tó wà tó kéré sí ah, yorùbá wọlé àbísọ tó kéré sí ìyìn tó ga jù nínú ìròyìn tọ́lọ́kan bá ti fún un ó lóun tó kéré jù ẹ̀gẹ́ ìdí kankan sọ sáwọn ẹ̀ yé wípé òun náà ló ní ìròyìn ìsára ó tó lè ní nàbí bùbú wà ó wá lo nàbí yìí láti lè bá àtúlẹ̀ sọ pé mi bá mi tàwa dọ̀ àròsọ sallallahu tó ti ẹni ìwé kò ẹni ẹ torí pé tó bá sọ pé nàbí yìí yẹn ọ̀rọ̀ àwọn ànábì gbogbo ọjà wọn ajẹ́ pé wọ́n wá gbogbo ụmụta mọ̀sábí kọ̀ ajẹ́ pé tàjà wá sá hádùn nùbú wà kò yé pé ti kọjá ipò ìjẹ́ ànábì ọlọ́run nígbà náà pé àwọn ànábì wọ́n sí ìjọ kọ̀ọ̀kan o bọ̀ gbogbo ayé pé ti kọjá ipò ìjẹ́ ànábì ọlọ́run. ìbára yóò kílẹ̀ àmì. ó ti bọ́ sípò rasul tó bá gbà fẹ́ lọ pẹ̀lú ìtìbá ibi tí sọ mọ̀tò àti fàṣọ́là láti kọ́ kọ́ra yóò bó lójú ara ni o. لا فنقول فنقول النبي في هذا في هذا الحديث يراد به الرسول tàbá ti tàwílù báwọn àtẹ́pá sọ pé nàbíyù ti mẹ́ni mi hadith yìí o àtẹ́pẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba mẹ́rin wọn sí àwọn ìjọ wọn ìjọ wọn yẹn ni pé kèé rìsálà àwọn kèé ṣe rìsálà àmà fàrìsálà tó mú báyìí ní sí o rìsálà àmà ìdàkùn nàbì dàlí ẹgẹ́ fàmánà hadith yóò mọ̀ jẹ́ pé ànàbí fìlà hadith yóò mọ̀ jẹ́ bí mánà àròsùn ìdàkùn nà ànàbì ṣẹ́rù náà. هناك قاعدة ينفع صدق يا ابن كل رسول ولد كل نعم وعلى الذين على أن النبي معنى رسول يوحى إليه ويؤمر بتبليغ الرسالة كذلك يأتون طيب وأما النبي يوحى إليه ويؤمر بتبليغ الرسالة ولم يطاع هذا هذا رأي جديد wọ́n ní pé àwọn fẹ́ fojú wò yí pé àkọ́kọ́ ní ọ̀rọ̀ kan táwọn afáàmọ́ ń sọ wípé gbogbo gbogbo òjíṣẹ́ ọlọ́run ọba òun náà ni ànábì ṣùgbọ́n kì í ṣe gbogbo ànábì ni òjíṣẹ́ ọyẹ níta bá gbọ́ ibà jẹ́ pé àwọn fẹ́ lọ pẹ̀lú ọ̀rọ̀ kan tó sọ wípé gbogbo ànábì ọlọ́run ọba òun ẹni tó jẹ́ pé ó gba wáhìí wọn sì ní fún ní tíra tí a jẹ́ pé àwọn fẹ́ fàdọ́kọ̀ pẹ̀lú tíra mi ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́run ọba o le gba wáyù ó sì tún gba kini o ó tún gba tíra tíra won fi pín wọn báyẹn. والله أعلم فهذه مسألة مسألة خلافية وده يقول قال بيت ماشي فعلا لو بعد ما فعلا àtà àwọn afa láàrin wọn aleyhi rahmatulah ọ̀rọ̀ tó afa sọ tó fẹ́ gbajúmọ̀ jù nínú àti gbogbo wa ń sọ yìí ẹ rasul nabiyu ẹ uhiya ilayhi bishara wàlám yu'mar bitabligh rasul uhiya ilayhi bishara wà yu'mar àwọn ọmọ ìyá bitabligh ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn rahimallahu alagbaani rahmatan wọ́n ṣiṣẹ́ tó pọ̀ lérí mas'ala yẹn nínú ìtọ̀rọ̀bọ̀ ti Sheikh dẹ̀ wá lórí tẹ́pẹ́ tàrífì ló fẹ́ gbajúmọ̀ jù káta àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kútùbù manahij ó Sheikh wá mẹ́rẹ̀ pẹ́tà tábà sọ wípé ànábì ọlọ́run ọba èèyàn ni ó ń gba wáhàyò ṣùgbọ́n wọn ò pa láṣẹ kó mọ jíṣẹ́ ẹ mọ gbọ́ àlàyé o bọ̀t òjíṣẹ́ ọlọ́run ọba òun náà ń gba wáhàyò bọ̀t ó pa òun láṣẹ pé kó mọ jíṣẹ́ Sheikh wá ní bọ̀t àárẹ̀ rí hadith tó pọ̀ lọ́dọ̀ ànábì kékeré tó sáré wá sọ́kọ̀ lọ́dọ̀ àdéhùn àbẹ́ni abbas ballighu anni walaw aya àwọn ànábì bá wọn jọ́nà wọn ni fàwọn mu sahaba ay al-ulama abẹ́ẹ̀kọ́ ni idha kana rasulullah ya'mur as-sahabahu bitabligi risala fal-anbiya min ba'di awla tó bá pàdé nípa sọ pé ẹ̀yin sàbẹ̀dẹ̀ ìjókòó yìí ǹjẹ́ nǹkan yìí ẹni pé sọ́dé tìgbọ́ àwọn èèyàn tó jẹ́ pé àwọn èèyàn sànàbí ọlọ́run ọba àwọn ògbọ́n wá ń yọ ọwọ́ pé tààlímù ni wọ́n gbọ́ ajẹ́pọ̀ àwọn ànábì ọlọ́run mímbà bíi àwọn ọlọ́run pé iṣẹ́ ń gba wáyù lé lórí wọn gbọ́dọ̀ sọ fáwọn yẹn. so ìyẹn clear rẹ̀ wájú ti ṣèkì wọn nìyẹn ajẹ́pẹ́tọ̀ sábà kọjá bí ìṣẹ̀tẹ̀ náà mọ̀ sọ yìí ó lè má ní àlàáfíà tó àtọwọ́ lọ́wọ́ yìí. àwọn ànábì ọlọ́run alẹ́ ìmúṣọ́láàtù wàsálàm wàlá nàbí ní àwọn ànábì ọlọ́run bá wọ́n fún wọn nítorí ṣùgbọ́n tábà tuntun sọ yí pé àwọn ọba wọn kì í wá jadidin wọn èé pẹ̀lú òfin ẹ̀sìn tuntun ni bẹ̀rẹ̀ pé eléyìí náà ti lè ṣèrọ́ọ̀bù tẹ̀ bí wọ́n ti fi takò torí pé abẹ́rẹ́ yìí pé fa Yusuf alisọ́tọ̀ sara nàbí yu aw rasul nàbí yu lọ Yusuf ẹ́ ṣé Yusuf ẹ̀ ṣáà ti wò dá Yusufu ṣé ẹni tó bá yín kọ́ kò sọ ọ̀sán bẹ́ẹ̀ ni Yusuf ṣé ànábì ni àbí rasul. نبي ليس برسول نبي فقط نبي فقط باعتبار التعريف <laughs> الله المستعان آه، فيوسف عليه الصلاه والسلام والرسول اولا لابد هو الرسول على تريدات تطوع في تعريف تعصي نعم. máa káwọn ní igbó jẹ́ rọ̀sọ́ọ̀lù yẹtùbẹ̀rù máa kọ̀dù sábà. ara àwọn ṣàkíyèsí tó wà ní tàrífì nìyẹn. ìgbẹ́tọ̀ tábàtà ìgbà fẹ́ mú tó wà aslam wà akrab. ìgbẹ́tọ̀ tábàtà pé rọ̀sọ́ọ̀lù àwọn mú ṣẹ̀rí àtúntún wá. ṣùgbọ́n nàbí àwọn ò mú ṣẹ̀rí àwọn àwọn afọ́fọ́ náà mẹ́yẹ àpéjúwe rẹ̀. so Yusuf nílà Ibrahim ní tẹ́lẹ̀ ìyẹn tí ẹ bá tó jìnnà Dawudu rasul àwọn nàbí wa Suleiman. ẹ ọ́nà pé ìtàṣe àjọwọ́ àjẹ́ ni pé bí ẹ lọ kọ́ lísì ẹ lọ tabulẹ́tì ẹ̀ in tabular form al-anbiya wa rusul. náà tábàtà tabulẹ́tì ẹ̀ pé al-anbiya akọ̀ọ̀kọ̀ wọn bẹ̀ àwọn rusul náà akọ̀ọ̀kọ̀ wọn bẹ̀. aláyìí hàn. òní pé mọ́sálà ìbáyìí ní sè bí àwọn afáà ṣe wá wà báyìí ìtìrọ̀bọ̀t ìtìrọ̀bọ̀t ìtìrọ̀bọ̀t wá ń wá ilé ìwòsàn tiẹ̀ ilé ìwòsàn bọ̀t èyí tó fẹ́ súnmọ́ náà ni pé ti pé ó wá pẹ̀lú ṣẹ́dọ̀ǹdẹ̀ ilé fi wẹ́rẹ́ pé ọ̀rọ̀ tí ṣe kàlùbá ní sọ̀rọ̀ ta'ala ẹ fi kpe ọ̀rọ̀ ọ̀rọ̀ ni warasatul anbiya wọ́n lọ́wọ́ sọ́kọ́ wà ní wùlámọ́ warasatul ar-rusul àwọn onímọ̀ wọ́n jogún àwọn ànábì ọlọ́run so kí ni àrísí àwọn onímọ̀ ẹ wá wo nítafisọ́kọ̀rọ̀ ọ̀rọ̀ wípé àwọn àǹbíyà àwọn ìlàmíyà àti bishari ẹ̀ǹjẹ̀dìd àtúndínlẹ́gbọ̀n rẹ̀ ń bi àdìtì náà al láà láyé àti bíṣọ́lẹ̀ ìjẹ̀lẹ̀ àfọ́ òní lọ mú ẹ̀sìn tuntun wá kò ní mọ̀rọ̀ tuntun wá bọ́ọ̀lì ntí ànábì tó sọ ilé ọmọ ìbomi rìn àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n sọ pé ànábì sọ pé ànábì sọ pé ànábì sọ pé ló máa sọ táwọn ẹbí yóò tún fi dé pọ̀lú tiwa ní ìsìn alhamdulillah kò sábà bí mi ti bọ́ mọ̀ tó a dápẹ́ ilẹ̀ yàtọ̀ kìyàmà ànábì sọ pé ìnáà láti kí ni o láwọn àlọ́lẹ̀ kò sí ìkàmẹ́jọ́ pa náà sọ̀rọ̀ so kálímà àlùlámà warasatul anbiya nínú ẹ̀rí tó lè lò wípé a jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọba làmìyá tó bí shar'in jadid ìtì má tún yóò clear mi. ìgbé a lè lò lẹ́ẹ̀lẹ́rìí wípé torí pé ànábì sọ ó fi wọ́n ó ní àwọn tí wọ́n jogún nìyẹn ìtí wọ́n náà jogún ìlànà wọn ni pé àwọn àwòlámà máa ń bomi rin ọgbà ànábì tó ti wá ni so a jẹ́ pé àwọn ànábì yìí náà wọ́n máa ń bomi rin ọgbà rìsáàlà kó ṣe kí ni o tó wá ṣáájú wọn. Allah alam ààrí mas'ala mas'ala tó ní tó yẹ pé qad la yakun al-insan bi fami wahid ìgbé tán akadàkàlà àmà sọ pé aqrab shay wallahu alam wa azhar min al-a'ra wọ́n tẹ́lẹ̀ kásán yí pé al-anbiya lam ya'tu bi shar'in jadid bal ar-rusul àwọn náà ṣe bi shar'in jadid pẹ̀lú pé níta àtúnṣọ yìí náà ó lé àwọn kíni o láwọn nǹkan mìíràn tó tó lè takò pé a mọ́mkin kọ́bílà ọ̀ṣùgbọ́ ẹlẹ́kọ́ọ́dín àwọn kọ́bílà dárí sẹlẹ́kọ́ọ́dín kàtúndí ẹ àwọn nǹkan tó tó wà wá sẹ́yìn lórí ẹ̀ tó kí tábà ní ká máa tọwọ́ bẹ̀ ìmọ̀nà alimọ́kù ní aspect yẹn. tọ́yẹ̀ níta tó lọ ní wípé anabi sallallahu alaihi wasallam abdu alimustafa nabiyo alimujtaba wa rasuluhu so anabi kó gbogbo ẹ̀ tẹ́ni sallallahu alaihi wasallam wa abdullah wa nabiyullah wa rasulullah gbogbo ipò tẹ́yẹ̀ lè dé kódà bó tẹ̀ jẹ́ pé ìkìláàfù tó pọ̀ lágbára rẹ̀ náà wípé arólọ́lá yìí ńlá àwọn àtàwọn màláìka ẹ̀gbẹ́ ìkìláàfù wà lórí ẹ̀ náà nínú àwa èèyàn àti àwọn màláìka ta ló ní ọlá jù níwájú Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ sọ́mọ̀ sọ pé lọ́wọ́ bá lóye àmàlàkà pẹ̀lú sọ́jà ní sè so tọ́jú ìbádùn náà ní ẹ̀fà rọ̀ṣọ́ọ̀lù abduhu al-mustapha pàdéjáríkà àwọn mẹ̀kọ́mọ̀ òbúdíyà tánàbí tún dé ó tún dọ́dọ̀ àwọn àdàwọn mẹ̀láìkà rẹ̀ ilé pàtó fi jẹ́ pé màtó lọ gba sọ́lá àbí màtó débì kan ó kò ní sọ́lá wa tún lọ wà sára mu níbi ìjẹ́ ẹrú tó jẹ́ tó dáadé dáadáa àwọn mẹ̀láìkà so tọ́ba sọ pé abudu wa rasulu kìtì bá ẹ mọ́ ẹtì yẹ gbàdá nàbí bá ẹ ń pa nàbí ní abudu nàti ò mọ títí òbú ní ìyá ẹ ń tẹ òsì ẹ mọ mọ àwọn olúwa ni wọn pe ara ní abudu ọlọ́run ọlọ́run ẹ pa nàbí ilẹ̀ oṣù kọjá báwọn rárá inú fọ́tò jẹ́ pé ní àwọn àyà àsìkò àpẹẹlẹ gan abudu ọlọ́run ló bá nàbí subhanallah asra bi abidihi lailan. من المسجد الحرام إلى المسجد الأقصى شوف الآية so ní àsìkò àpọ́nlé tó jẹ́ pé àsìkò tó jẹ́ pé ah ẹ ànábì kúrò Mẹ́kà ẹ ó lọ bá ẹbẹ́ tó Macbeth ó tún gba eh, sọ́mà lọ ẹ eh, nítorí pé yàrá ìlànà tó yẹ mọ òkè bòrò sílẹ̀ ògbòdìyà ló fún ànábì ní òyìnbó ló fi jẹ́ pé téèyàn bá jẹ ẹ ẹ pé pàtàkì wà ní ìfẹ́ àìsàn náà bí àwọn sọ ó kírun sọ́la àtàwọn ìmọ̀ ti kọ̀ dàbà ó kírun tẹ́sí àfi wú yóò sọ afọlá máa kó abdul ìjẹ́ ẹrú lọ́nà bí mọ̀gbìn so kéèyàn jẹ́ ẹrú tó dáa síwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò sípò tí ò lè gbéyàn dé wọ́n fẹ́ fara sí nípa ọ̀kan mọ́wọ́n á rò pé nùbúwà ti parí ìsára ti parí òbùdíyà ò parí náà a jẹ́ pé a ní bùkátà sí ká tún ní farasin fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àti dànàbí ọlọ́ọ̀mọ́ àrùn ìgbésí ọlọ́ọ̀mọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣé wọ́n ti tilẹ̀kùn ìjẹ́ ẹrú tó dáa ni wọ́n tilẹ̀kùn lẹ́yìn ilẹ̀kùn tí wọ́n ti yẹ wáyé tá a lè wá ṣe gbìyànjú lórí ẹ̀ so ká gbìyànjú ká jẹ́ pé gbogbo ohun tí èèyàn fi máa ń jẹ́ ẹrú ọlọ́run bá dáadáa tí èèyàn fi jẹ́ pé ah, àgbàjá ẹrú ọlọ́run bá délé wa ibadu rahman alladhina yamshuna ala al-ardi hawna wa idha khatabahum al-jahiluna qalu salama wa alladhina yabituna li rabbihim sujjadan wa qiyama. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساعة مستقر ومقامة إلى آخر هذه السورة كما كان صوت الفرقان ọlọ́run bá sọ àwọn tó lè tètè sọ yẹn di ẹrú ọlọ́run ẹ̀tọ́ bá ní pẹ́ sáà kó sáré yàrá ṣe kíkà fi ṣe fáyidà àwọn tó lè tètè sọ yẹn di pé lágbájá ẹrú dáadáa tó gbẹ́ pọ̀lọpọ̀ wa ṣẹ̀tọ́ ní tàwa jẹ àwọ̀ àwọn àdábì ti lọ lóòótọ́ ni ṣùgbọ́n màkọ́ mọ̀ òbùdíyà ńkọ́ wọn àtìlẹ̀kùn eléyìí mọ̀kọ́rọ̀ òmùdí ànábì fi nálà gbogbo àyè àpẹẹrẹ tó dé sallallahu alaihi wa sallam tó yẹ kọ́lọ́ máa kọ̀ sọ pé sọ̀rọ̀ àná lẹ́yìn asra bí nàbí yìí àwọn bí rasúlì ó lè sọ bẹ́ẹ̀ bọ̀ tó ìjẹ́ ẹrú yìí nínú nǹkan tó máa ń tètè fún yàn وإذا خاطبهم الجاهلون قالوا سلاما الله سبحانه وتعالى inú tó lè tètè sọ́wádìí ẹrú dáadáa ó kà àwọn díẹ̀ fọ́nù sóra ẹ̀ ọlọ́run mọ́dé àwọn ẹrú ọlọ́run ọba ìṣesí wọn ni wípé wọ́n máa ń rìn lórí ilẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n yé ṣe ẹtí mẹ́rin ní gangan ìní yanga ìní gbéraga ìní awaláwa mẹ́ ò ṣe wọ́n kálukú mú bá kára o wọ́n yìí dáa kọ́ tọ́ba fún mulija ìlú náà kọ́ ọ̀dùn sàlámà tẹ́wọ̀n aláìmọ̀kẹ́tẹ́sí òye bá tó fi àìmọ̀kẹ́ bá wọn sọ̀rọ̀ àbẹ́wọ́fà ìmọ̀ọ́kan bá wọn lò kọ́ọ̀lù sàlámù ayé àdá kò mọ̀ náà wọn ni ah ọlọ́run fìyín mọ́nà tètè sàlámù àlékún kọ́ o tètè kọ́ọ̀lù sàlámù pé wọ́n sọ pé sàlámù àlékún rárá o. wọ́n jà ní wọ́n fi dáadẹ́ ẹ̀sìn wọ́n fi hàn wọ́n ẹlẹ́hà ọ̀ǹdọ́ olóhùn ní fọ́n chẹ́ńjì wọ́n náà ẹ̀ mọ̀ pẹ́lú àtòun ya wèrè ẹ̀ mọ̀ pé ìkọ́ gbòògbà

yabituna li rabbihim sujjadan wa qiyama àwọn èéfìhùn òru ṣe mélòó mélòó ni wọ́n ní tahajjud sujjadan wa qiyama bá ṣe ń forí kalẹ̀ lóru náà wọ́n máa dìde lóru tahajjud ẹlòmíì àti last year tó ti tó ti kiri tahajjud kẹ́yìn ìyàmù lẹ́yìn kò tí ì ráàyè kí mí ìdìsìn ó sì fẹ́ jẹ́rú tó dáa ó ní kò والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم. mo sàlàyé pọ̀ lórí eléyìí pé nínú nǹkan tá a láà kẹ́ bá a kì í sábà ṣàdúrà pé ọlọ́run mọ̀ ká wọná yẹn lẹ́jà àdìsí yẹn nígbà tó sọ pé àlọ́ ọmọ tí ní bíi záwọ́jì àbí àbí àbí Sufyan àbí àkì Muawiya. tọ́yẹ̀ so nínú ìròyìn àwọn ẹni ọlọ́run ọba tòótọ́ náà ni wípé ọmọ ń bẹ lọ́nkọ́ ọlọ́mọdé àwọn إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك nínú ìròyìn wọn ni pé al-infaq fi sabilillah àwọn ẹni ọlọ́run àwọn ẹrú ọlọ́run ọmọ ẹ̀ná ọmọ ẹ̀ná ṣùgbọ́n wọn ò ní ṣe wọn bá fẹ́ wá náà lam yusrifu wọn ò ní ṣe israf wọn ò ní náà náà pa wàlámù yàtúrú wọn dẹ̀ sá àwọn náà. àárín gbogbo ni wọ́n wá àwọn sẹ́ńtímẹ́ tí ó wà diwọ́ bíi yóò sá kàwọ́ pẹ̀lú àlín nǹkan kò lè bọ́ ta ń bíṣẹ́ ara ara ìjẹ́ni ọlọ́run ọba màkọ́mọ̀ òbòdìyà èèyàn lérí ẹ̀pẹ́ ní bá kọ́ra láǹtà náà lóbẹ́rọ́ àtà tó ń fi kó ìmàlẹ̀ so tí màkọ́mọ̀ òbòdìyà èèyàn lérí àfikọ́mọ̀ náà àfikọ́mọ̀ náà nínú nǹkan tó fi jẹ́rú ọlọ́run tó dáa ó ní àlè tó máa ná. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق àwọn ẹ̀rọ ń tọ́tọ́ wọn ilé ìsapààyàn. ولا يزنون. bákan náà ولا يزنون wọn ilé ìṣe zina àti pé o ti yọra rẹ kò níbi ẹrú tó dà nìyẹn wọn ṣe zina zina ojú ni zina ọwọ́ ni zina abẹ́ tó zina ń jẹ́ wọn wọ́n máa fẹ́ lọ́kọ wọn lọ́kọ wọ́n níyàwó wọn níyàwó àyè bá àmọ́ wa bú wọn. láyẹ̀s nùn wọn ò ṣe zìnà ẹgbẹ́ màkọ́mọ̀ òbúdí ẹgbẹ́ kejì sẹ́tò rọrùn náà ẹgbẹ́ lọ́ba ti ń tolẹ̀ wà láyẹ̀s nùn ọ̀nà ni wọn ò ṣe zìnà ọmọ ìyẹn fún abdul يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا الله سبحانه وتعالى قرأ سوية ما جن انتبه سبه lálùkìyàmẹ́ ọlọ́run kọ́dà nǹkan mọ̀ sí wa nìkan nù wọn ó sì mójú kò bí láì fi wa. ìdán òbíòdì yà nìyẹn káà náà ká tún fara ká ní farasi, ká ní farasi. fún ọlọ́run subhanahu wa ta'ala náfìlà wa ìrun wa àwọn wa àtàlẹ́mọ̀ṣẹ́ láti súnmọ́ ọlọ́run bá ká tún tají padà ara ta fi jẹrù tó dà nìyẹn so anabi ọlọ́run sallallahu alaihi wasallam máa kó jẹ anabi ọkọkọ jẹ abudu alimustafa ونبيه المجتبى ورسوله المرتضى نعم نعم وإنه خاتم الأنبياء عربي تواصل صلى الله عليه وسلم onáàni ìpẹ̀kún gbogbo ànẹ́bẹ̀ ọlọ́run wa ṣàlùkò ní ìsìn àbí àtọ́sọ ní ìsìn báyìí ní ìsìn ó ti ṣàmẹ́lá àwọn olóṣèlú náà tó yíra ní ìsìn ẹ̀rọ ọkọ̀ tó bẹ̀rẹ̀ àmì yára ni ẹgbẹ́ ní kùránì gẹ̀mẹ́ kánà muhammadun abba ahadi min rijalikum walakin rasulullah walakin wa khataman nabiyyin tó ṣe ìtìlọ́rùn nàbí yáyí ó ti ṣàmọ́lẹ̀ àkíní náà o torí pé tí o bá ṣe báwọn tó bá sọ pé wà kọ́tà mọ̀ rọ́sọ̀l sàn pé ọ̀rọ̀ mi lè jáde pé ẹ́ ṣebí nàbí yìí sì lè wà ọ̀kọ̀rin jẹ́ rọ̀ṣùl ni so inú mi jẹ́ pé gbogbo àwọn tá a padà rí fúrọ́dù gẹ́gẹ́ àgbà sọ̀rọ̀ wọn àwọn àrùmọ̀tà nàbí yìí nà àlùkàdàbà àwọn tí wọ́n fara wọn ní ànábì ọlọ́run báyẹn n bá rí n bá rí bìkan gan sí ibẹ̀ ẹ ọlọ́run sọ pé wàá kọ́tàmù rọ́sùl rọ́sùl sẹ́wà ní sè bọ̀ ní sè gbọ́dọ̀ pé wàá kọ́tàmù nàbí yìí kálá gbogbo lẹ́kùn ti gbogbo lẹ́kùn ti kò sáàyè pé ẹ kò síbi tó lè gọ́sí mọ́ gbogbo ẹ̀ ti tọ́yẹ̀ so ọlọ́run bá subhanahu wa ta'ala àbáyé wàá kọ́tàmù nàbí alábísà ní ìkẹyìn gbogbo àwọn àmọ́jọ báyìí bí wọ́n jẹ́ ìkẹyìn gbogbo àwọn ànábì ọlọ́run báyìí tó òun wá tún ní ìmáàmù àtìkìyà subhanallah aṣáájú gbogbo ẹni tó bá lòun páyọ̀ ọlọ́run ọba láyé ànábì ní mẹ́mú rẹ̀ sallallahu alaihi wasallam. nígbà tó ń sọ yìí màkà ọmọ òbúdí yàgá àlébà sallallahu alaihi wasallam tó a tọ́lú ti ẹlẹ́fẹ́ láàrin nínú wa tẹ́sẹ̀ rẹ̀ wú. kó rẹ̀ má dà ọ̀tọ̀ ní pé gbogbo ẹ̀ ò sì o àbí pajápajá mọ́ ọ tó ṣe pé ìdúró tó yẹ abúlẹ́bùn mọ̀sọ́rọ́ ní àwọn máa ń lò nígbà míì gbé àbíkáwọn òkú rẹ̀ ànábì irú kò gùn lọ ó kà bá kọ́ra lórí rákà kẹ́kọ̀ọ́ ó parí ó gbẹ́sẹ̀ lé nìsa ó parí ó bọ́ ní mùrán tí ò ní sẹ́gbẹ̀. tọ́mọ́tọ́ sọ nípa jàkúrì ìfò ká ṣe ìrun ní fúfú yẹ ẹni mẹ́rin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ̀nyí àti iná ẹni yálà sára bíi sixty basis. nísìnyí tẹ́wọ́n fi nínú ẹ̀kọ́ ọmọ ọ̀bùdí yàgẹ̀ wọlé àlebá nàbí sallallahu alaihi wasallam. àrẹ́bí yẹn ni wọ́n mọ̀ sọ ìwọ kọ́ ọ̀rọ̀ kò fẹ́ di àrẹ́ di wòlíì kan àrẹ́bí òru kò ṣe tó ní ẹnìkan ọ̀rọ̀ àárọ̀ yìí. ó sọ fáwọn kan pé ẹ bá ti fẹ́ sùn lálẹ́ ẹ bá ka kùrù sí yìí sẹ́wọ́n tì. orí ìṣọ́ ah. ó tún wá sọ pé mo wá láǹfààní àti bẹ́ẹ̀ wọ́n ní ẹgbẹ́ pa wọ́n ni sẹ́wùtì ẹ̀yìn kí ẹgbẹ́ ìṣẹ́ sẹ́wùtì kẹ́tọ́ sùn ilé ẹgbẹ́ àti náà lẹ́jẹ́ ti lọ. àníbi sọ pé ẹni tó bá ka ara kò sí ìyàyọ̀ kan lálẹ́ kan ó ti tó ó ní àràbá ọ̀tá ànábì àwọn ọ̀tá wẹ́wẹ́wẹ́ ni. ẹ wo ẹ wo ráàyè ọlọ́tà wẹ́wẹ́ rẹ̀ tà láì gbọ́dọ̀ ṣé ọ̀tá àti ọ̀tá ńlá ńlá ta ni ta ló lọ́tà bí ànábì sallallahu alaihi wa sallam So ìgbà bí ń bẹ àwọn èèyàn rò pé àwọn lè dàbí kẹ́kẹ́ dáa ju ànábì sallallahu alaihi wasallam kò ní kò sí bó ṣe fẹ́ ṣe ìyá rẹ̀ yóò dẹ̀ mí pé eh, ànábì gan yóò lẹ́ ìwọ ní sùn wọ́n dàgbà tìrì lẹ́yìn irun ẹja kásí bí five hundred rárá tẹ́lẹ̀ àwọn tó ọmọ ìṣe báyìí lọ́wọ́ wọn dáadáa wà lẹ́yìn ọ̀lẹ́ ni wọ́n. pípẹ́ ìdẹ́ wọn ìṣe yẹn tó bá yàrá yẹ àdúrà tẹ́ bá wọ̀n fún wọn tó bá yàrá yẹ àdúrà tó bá wọ̀n fún ẹ tí bá máa ń ṣerú báwọn ẹ̀yin ó rí i pé ẹ̀ní rí ìjẹ́rú ọlọ́run dáadáa kọ́ lára rẹ̀ gbogbo àṣọ lọ́rọ̀ bá kalẹ̀ zina gbogbo owó wo ẹ̀bà mẹ́rin gbogbo ìdàpọ̀ ọlọ́run pátá lẹ́bà mẹ́rin ó lè mọ́ bóra àfa ó lè mọ́ bóra òun ló sì mọ́ sọ pé àkíní kan ẹbọ ẹbọ lè wà lára rẹ̀ mórí mórí igbá mórí igbá orí àwo mórí àwo yóò sì máa kílèmù pé olùsíyù sẹ́wọ̀ntì nìkan mọ́ káwọn ọ̀nà máa kà so kò sí bó o ṣe fẹ́ ṣáájú ànábì sallallahu alaihi wasallam káàtì ẹ̀ yọ pé ìjà ànábì gẹ̀ kú débi ìbọn ìsọ pé káàfin dẹ̀gẹ̀ mú káàfin dẹ̀gẹ̀ kú ó lè bá ànábì sallallahu alaihi wasallam pé ìfarasin yẹn kẹ́yìn fàlà ó sọ̀rọ̀ kan nígbà tá a bẹ̀rẹ̀ yìí pé ẹni tó bá so mọ lọ́n tó mọ ànábì so mọ lọ́n tó ànábì so ọlọ́run ọba ti mọ lọ́n tó pé òun mọ̀ òun pé ẹni pé yẹ́bí nǹkan tí alimam Abu Darda tí Abu Darda sọ yìí pé àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ ẹni tó dá ọlọ́run ọba mọ̀ jù àwọn náà ni wọ́n mọ̀ ń pa ọlọ́run ọba jù under normal circumstance ọlọ́run mọ̀ṣẹ́ ẹni pọ́lọ́run náà innama yakhsha Allah min ibadihi al-ulama àwọn tó lè tó pa ọlọ́run ọba jù nínú àwọn ẹrú ọlọ́run àwọn àfáàsì àwọn ulama wo àwọn àfáàsì yìí là ń sọ ṣe yẹn nítorí pé òun ló mọ̀ pé ah ọlọ́run bá ó ju bẹ́ẹ̀ ṣe ń ròyìn lọ ó máa máa rí gbogbo àná máa rí ti tó bí ọlọ́run bá náà subhanahu wa ta'ala tó máa sọ kankan fún yín tẹ́yìn jẹ́ ti rí ẹ̀ wò ó tún ah kéè subhanahu wa ìjẹ́ ẹrú ọlọ́run tó dáa ẹ̀ ọlọ́run àwọn tó lè pa àwọn dáadáa àwọn mímọ̀ ẹ̀ lò nǹkan dámọ̀ so àròsọ sọlá rọ sálà òun náà ni ìmáàmù àtìtẹ̀yà kò sí pípa ọlọ́run ọba ẹnìkan ṣe bẹ́ẹ̀ tó ẹgbẹ́ gbàtẹ́ àwọn tọlọba tọlọba yàwó Aisha akhbirna àdúgbòl àn kólkì rasul níbomi akhbirna àbúrò àmì ṣe máa ń ṣe àmì ìkára yàrá mẹ́mẹ́ sùn yóò tún dìde ẹ̀ ẹ́ máa ń jọ̀sán yóò tún dáwẹ̀ ah. àmà àádá padà àtàzàwọ̀jì ṣe lára bí ìṣẹ́lẹ̀ ìrọ̀wí ni ka annahum yàtàkọ̀ lù ha ni pé wọ́n fojú kéré tí ànábì ń ṣe sallallahu alaihi wasallam àwọn àwọn òpin kan ní èmi òun tó òun ò ní fẹ́yàwó gbọ́dọ̀ tó fẹ́ ráyè kó mọ ṣàkárò gbogbo ayé tó ń kó fi bẹ̀ náà ó súnmọ́ náà ìkan lóhun ò ní tiẹ̀ fojú gbóòórùn ìkan lóhun òun ò ní jọ̀sán mẹ́ àdàbí jáde sí wọn àdàbí náà ìnàmà àtúkọ ìnàmà àná àkṣàkùn lè láwọn àtúkọ ọkùnrin lá ẹ̀rí ó kílẹ̀ rẹ̀ èmi ni mo páyọ̀ ọlọ́run ọba jù nínú yín ẹ̀ ní kó rẹ̀ ti ṣe kò sí bẹ́ẹ̀ bá ti bẹ́ẹ̀ ṣe òsì ó sọ pé àìmọye nǹkan bá mi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ pé torí ti wá àmọ́ mi ò fi ṣe takhfif láwùlà á naṣọ kọ́ ara ọmọ ti kéde díẹ̀ òun lè ṣe pọ̀ iná wò pé ah, ẹ̀yin kìíní <laughs> ẹ̀mí yóò bọ̀ wọ́n lọ́ wọ́n lọ́bi ìlà lórí ìtàn ìwé sọ́ọ̀n oníkàmọ́gbàgbà yípo wọ́n sì ń gbà ẹ̀wọ̀ àròsù sallallahu alaihi wasallam oníkàmọ́gbàgbà tẹ́ẹ̀nì sínú láti sàárì kan sí sàárì kejì ìwọ́n sì ń gbàdúrà lásùkà láti kò mọ ìyàtọ̀ sí yín ẹ má fara yín wé mi. náfìlà tàràwì ṣebí mọ̀ di lànà sọ̀rọ̀ kẹ àlèkùn tí ń bá mi pé lè sọdọ fún sì ní kápá láwọn àlèwà tó bá ro tiẹ̀ ni ẹ̀sìn yóò fún tó ń tigbó lo tiẹ̀ pé kò lo tiẹ̀ nìkan ọlọ́run bá kó fẹ̀dẹ̀ bá a lọ ipa ṣẹ́ṣe yọ̀bọ yọ̀bọ bá a ṣe wà sáwọn ká mọ́kẹ́rẹ́ kí n sà tààtà àjúlò oṣù mẹ́ta ìrìnàjò ìpẹ́ tó lè páàsì wa tí ò já three months consecutively tí ó pè fọ̀ já wà náà bára ọlọ́run lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀rẹ̀ wo àrídù sáàdì ibn Hisham nígbà tí ó lọ báyàwó Aisha ọ̀dọ̀lá àníhà tó lọ bèrè nípa bára mi ṣe máa ń kírun òru rẹ̀ ibi tí àwọn aṣọ fún mi pé níbẹ̀rẹ̀ ẹ̀sìn ìwọ Sa'd ibn Hisham ọlọ́sùn bá nàbí pé yá ayyuhal muzammil qumil layla illa qalilan nisfahu aw inqus minhu qalilan aw zid alayhi warattil qur'ana tartila ó nígbà tó lọ́wọ́ sọ fún ànábì bẹ́ẹ̀ ibẹ̀ ìparí súnà yẹn ọlọ́wọ́ bá ṣe amsakallahu anha salatan kamila ọlọ́wọ́ bá gbà tó sọ̀rọ̀ ẹ̀fà nàbí tán odidi ó yẹn ànábì sọ̀sọ́ àtàwọn sọ́ọ́bà tó wà pẹ̀lú ati wọ́n si àti bọ́lá wọn ti so ìmẹ̀ká múra ti ní sùúrù wọlé ní sùúrù jẹ̀bi aago mélòó <laughs> sùsù láyé àkíyèrè gan-an táwọn òtẹ́ àdìs àbúrò àgbéwá gan àwọn ọmọ yà ń sùn lọ́nù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ gbé wọ kan máa sọ pé ní tàbí ẹ̀sẹ̀ sọ pé bẹ́ẹ̀ dín kù díẹ̀ ọ̀rọ̀ sí ní kùrán àtẹ̀jẹ̀ àníbi rẹ̀ mẹ́ka títí tí kọ́lọ́wọ́ àgọ́lọ́ wa padà sí ta sí ìfòfò lẹ́yìn ọdún kan tí ká tíra yẹn lọ́dún kan káà náà jẹ́ kí bẹ́ẹ̀. so àlè bá nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àlè so má jẹ́ kí ṣẹ́tọ́ ara nǹkan tí yàtọ̀ máa ń tàwọn ẹ̀sìn ibi dáa nìyẹn ó tọ̀ nílẹ̀ bíjà nìyẹn ṣẹ́tọ́ kọ́kọ́ gbé sí yóò kọ́ gbé sí pé o lè páyọ̀ ọlọ́run ju ànábì lọ kò sí bó ṣe ṣe o àfi tó pé gbogbo ẹ̀tọ́ bá ṣe yọ́kẹ́jẹ́ àbẹ́ àmọ́ ìṣòro torí pé mọ̀nà ahdatha fi amrina hadha ma laysa minhu fọwọ́rọ́ wọ́n dà padà wọ́n tó pé ẹni yìí ẹ̀ lè ba ẹ máa tó bó ṣe ṣe kẹ́ẹ̀kan fi lè máa wà nílànà rẹ̀ wọ́n bá tó wà lọ gbé nǹkan mi wà wọ́n kàn dà padà pé ìwọ́n wéṣà sí kò tiẹ̀ tó ẹni tó ń ṣe bídíà ó ń wéṣà sí kò àkọ́kọ́ kò lè àchíìbì èmẹ̀ gbogbo èmẹ̀ ni pé òfẹ́ páyọ̀ ọlọ́run ọba yíta ni lọ òsì lè ba òun tó dáa ju ànábì lọ kò sí lè ṣe kí kò lè ba ìdá gbogbo tó ṣe yẹn ó kàwé ṣe ẹni tó bẹ́ẹ̀ mọ̀ ìwé ju sílábọ̀sì lọ ẹgbẹ́ tó ṣe ṣe ó ní à wọ́n mi tó wọ́n mọ̀ ẹ́ dé wọ́n mọ̀ ju sílábọ̀sì bẹ̀ lọ à ah, ẹgbẹ́ wọn jẹ́ lọ́mọ ẹ̀ka jẹ́ lọ́mọ ẹ̀ka ni pé àwọn tí yóò ti <laughs> àwọn tí yóò ti lọ́mọ ẹ̀ka yóò fẹ́ àbí yóò pass bó ṣe bọ́rọ̀ bọ́rọ̀ ṣe rí al-atqiya náà. wa sayyidul mursalin. wa sayyidul mursalin sallallahu wa alihi wa sallam. a yà á fẹ́ ká gbọ́ ni o torí tó bá sọ̀rọ̀ ká ẹ ga o backroom kìíní kan nígbà tó mẹ́tí sọ̀rọ̀ tó mẹ́tí sọ̀rọ̀ mi rò pé ẹ̀ màkúróbíà gbogbo màkúróbíà ó sì tó fẹ́ sọ ẹ̀ gbàgbé pé sálọ́ sọ ànábì kálá sọ̀tàrọ̀ ó ní ìmáàmù àtìkìyà wàtá yìí dọ̀lù mọ́rọ́ sálẹ̀. bákan náà ní aṣáájú gbogbo àwọn òjíṣẹ́ pátápátá adásọ yìí wà ládàá àdàbà lẹ́mìnà jẹ sọ àmì èmi ní aṣáájú gbogbo ọmọ eléyìí ìjà lóbìnrin kì í ṣe pé ti fáàrí o bó ṣe rí inú fáàkì ana sayyidu walada adam wala fa kò sí yẹrẹ ń bẹ èmi ni aṣáájú gbogbo àná gbogbo èèyàn pátá ọmọ tá a dábàá bí báyìí ọ̀sán dàmí àfẹ sallallahu alaihi wa sallam jẹ́mọ́ àti ọba àbájá gbogbo ẹwọ́ hadith àbẹ̀wò rà fi sahihayn àti fi tawhid wọ́n àdìjá lọ kìyàmọ́ àti gbogbo bá ń dàrú tó ń dàrú tá lọ bá nabiyullah adam anta abul bashar khalaqaka Allahu biyadik ọwọ́ rẹ̀ ọlọ́run gẹ fúnra ọwọ́ ẹ̀ ló fi dán ah àwọn ọba ń bẹ̀rẹ̀ lónìí ishfa lánà yín dàrọ́ bìkì wọn bá bẹ̀rẹ̀ yóò nà ẹ̀ mọ́ dara yín lẹ́nu. àlìyáwó <laughs> nafsi nafsi èmi gẹ oyè àmì mà á dùn báyìí ẹ lọ bá Nuh á lọ bá Nuh ẹ lọ bá gbígbé Ibrahim ẹ lọ bá Musa títí títí tọ́jú tọ́jú ọ̀dà ànábì wa sallallahu alaihi wasallam káyọ̀ ló sọ náà màdùnmí ànálà èmi ni mo èmi ni ìtẹ́fẹ́ yẹn صلى الله عليه وسلم صلى الله عليه وسلم so فيذهب إلى ربي ويصدر إلى آخر الحديث يلا بلو يلا so سيد ولد آدم ولا فخر ẹ̀yẹ sọ fákúrò yìí nǹkan tọ́lọ́ ti fún ni ó ti kú ọlọ́run ti bu ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí àárẹ̀ ìgbẹ́tẹ̀ ìtàn tí wọ́n máa ń sọ pé adam àdàbí ìlọ́kọ̀ kọ́ dákó tó dáadáa mọ́ o ẹ má da wọn lóyún tán bú lélẹ́yìn o ṣé yìí máa ní sí o ṣé ní sí kéèyàn ó gba tító pẹ̀lú tó ń bẹ nínú súnà oríire wo ló tó tó ọfẹ pa nàbí ṣé ọfẹ sọ pé gbogbo òròyìn náà ànábì kò tó pa tó ó wá sọ̀rọ̀ mẹ fabricated ìtàn àwọn ẹ̀ta àgbélẹ̀rọ òsìkẹ́ ẹ ẹ ànábì kọ́kọ́ dá ìwàtọ̀ wá dá tán inú rẹ̀ tó wá dá ah, dá mẹ́ bọ́lá ìdí ọba níyì lè mọ wọn náà ọ̀nà ẹ̀mọ̀kọ́ láti pẹ́lẹ́ Rasul níyì sallallahu alaihi wasallam gbogbo nǹkan tí ó sì lè gbé níyì ọlọ́run bá ti sọ fún wa sallallahu alaihi wasallam wọn á rọ yẹn mi rú bí búṣẹ́rì àbí ọkùnrin ní mọ́rẹ́rẹ́ oní búrúdà. ọlọ́kì máa lè man alóhù bí i ومن علومك علم اللوح والقلم. ẹni ròyìn burúkú bá mi ìwé fi ròyìn ànábì sí tó máa gbé ànábì sí pé ọlọ́run ìyẹn ṣe bá wọn máa ní ànábì nígbà kejì ọlọ́run àwọn obìnrin láti ṣe sọ̀rọ̀ ó ti yẹ gbogbo àwọn ròyìn máa bọ́ sí orí tó dá wà fún ànábì wa sallallahu alaihi wasallam àná sẹ́yìn wọlé àná sẹ́kọ̀ọ́ tó rí yìí fọlá fọ́k ìwọ́ sọ ayé nìkan ṣé ìdàlùkì yà á mọ̀ nígbà mi sọnù tó ti so àròsọ ìfọlá ó ní òun náà ní sayyidul ó ti ẹ̀jẹ̀ wípé àwọn àhàlífù kan bẹ tá a máa ń rí káàkiri àhàlífù yẹn nàjú káfíìsì tó jẹ́ wípé àbíbí ò sọ wípé látò fàdìrú ni abẹ́ẹ̀kọ́ ni ẹ má máa gbé mi lọ́lá lérí àwọn ànábì yòókù àbí àdìrí wípé ẹni tó bá sọ wípé òun lọ́lá ju Yunus bónú mọ̀tá lọ ó ti parọ́ àdéhùsọ ọkùnrin táwọn méjì àti ọkùnrin yahudi àti mùsùlùmí kẹjọ ń fa ọ̀rọ̀ tí mùsùlùmí yẹn fọ ìdí ẹ̀ sọlọ bá mi sọsọ àwọn ká kí wọ́n dé ẹ mọ́ mọ́ gbé mi lọ́lá ń kẹ lórí àwọn àmì ọlọ́run wáyé àwọn afáà ní ìkànnì méjì lọ̀rọ̀ pé ànábì sọlá sọlá ń sọ àwọn ọ̀rọ̀ yẹn mí bá mi tàwa àbúrò lábẹ́ wípé ànábì rẹ ara rẹ̀ ńlẹ̀ sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì ní wípé lábẹ́ bóyá ànábì wọn ò ipò tó wà fún láàrin àwọn ànágbé ọlọ́run yòókù láwọn àsìkò tí ń sọ àwọn yẹn gbogbo àgbà gbogbo ìlànà sọ ọ yà pé ká lọ pọ̀ lọ́la kọ̀ọ̀kọ́ yẹn fẹ́ wá akọ̀rọ̀ wípé mbà bẹ̀tà wà bọ̀ ọ akọ̀rọ̀ o jẹ́ ní so but anabi yà nẹ́sẹ̀ yìí wọ́n lọ́dẹ̀ adam kalas. eléyìí kò ní yàn jẹ́ kò ní yàn anabi ní asájú gbogbo mà nàbí adam àtàwọn àlàbí yà nínú wà lóṣù àtàwọn anabi ọlọ́run ló wà àtàwọn òyìṣẹ́ gbogbo wọn pátá anabi ní asájú wọn sallallahu alaihi wa sallam ọlọ́kọ̀ àwọn mọ̀tá ìlú ń bẹ lẹ́yìn abẹ́ lẹ́yìn orí pé tọ́ kí tó bá fi sọ pé ẹ mẹ́ tó fi wá mọ̀ ẹ kọ̀ yára Yunus bùrùmọ́tà wípé ẹ mọ̀ sọ pé mo lọ́lá ju Yunus lọ àbíkẹ́ nìkan kan mọ̀ jẹ́ sọ pé mo lóore ana khairu min Yunus bùrùmọ́tà torí wípé ó rọrùn kéèyàn tètè fẹsẹ̀ kọ́ látara ànábì Yunus alẹ́ sọ́tù wàsálà ṣèbí Yunus náà ni ó bọ́nú ẹja wàdà náà ọlọ́run bá ní ní Yunus yìí ó kò lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ godben lẹ́ni tí inú ń bí inú bí ló fi ó pa àwọn èèyàn rẹ̀ tì kọ́nà ọba tó wá dé kọ́nà ọba tó wá mú mọ́lẹ̀ mẹ́ọ̀ èyí lè àwọn fáwọn ní tẹ́lifíṣà sọ̀rọ̀ mẹ́ta ẹ̀fẹ́ sọ̀rọ̀ mọ́tò ẹ̀fẹ́ ìrìn àrọ̀ rẹ̀ wí pé èyí náà wò ànábì ọlọ́run ọba tọ́nà ọba ni ó da àwọn èèyàn rẹ̀ lẹ̀ ọlọ́run padà wá bá wí lórí nǹkan yà ẹ̀mí ló ṣe báwọn ó rọrùn kẹfẹ́ ṣe kí ni o kẹfẹ́ mẹ́rin rò pé ẹ lè ti bẹ̀yẹn lọ́lá ju ànábì Yunus lọ ẹ má ṣe lọ ẹni tó bá rò pé òun ò lè bọ́ọ̀dù kan lọ́nà àwọn òbí bu lé lórí àjẹ́ yìí pé ó dàbí kẹ́ni kó ṣe mistake kéèyàn mọ̀ rò pé àmọ́ lórí iye tó kó ṣe mistake tó ṣe ẹgbẹ́ àbí oníṣẹ́ tó ṣe náà ìwọ náà lè ṣe kó náà ṣe tó jù bẹ́ẹ̀ alimuhim mo ní pé anabi eh, ni olólùfẹ́ ọba gbogbo ayé so anabi ni oníkíni o Habibullah tó máa ń dáná olólùfẹ́ ọlọ́wọ́ bá dúró ànábì ẹ wo ipò olólùfẹ́ tó ga ìlú àdìkúnlà táǹpé ní al-khalil tó yẹ bá ní sè al-hubbu al-khulla tó wà tó wà aqwa wa ashad ó tún ju hubbu lásán lọ so kúnlà yẹn bẹ fún ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bó ṣe bẹ fún ibrahim rẹ wàtá kadà allahu ibrahim khalila ṣùgbọ́n kúnlà àti ànábì tó ju ti nàbí yorùbá ibrahim lọ àlébì ni olólùfẹ́ náà bá gbogbo ayé kìí ṣe pé torí ẹ̀ka náà fi dá yàtọ̀ rún o kákílẹ̀ rẹ o kìí ṣe pé torí pé à ó ti ẹ̀jẹ̀dá báwa jẹ́ pé torí àlébì náà fi aláyé lọ́rùn Muhammad rárá o wàá mẹ́kọ̀ọ́ khalaqtu al-jinna wal-insa wọn àtòrí ànábì dá ayé àtọ̀run o tó yẹ wá nísìnyí ọlọ́run ọba dá wa kálíbà máa sin Allah subhanahu wa ta'ala ni ṣùgbọ́n ànábì ni olólùfẹ́ ọlọ́run ọba jùlọ sallallahu alaihi wa sallam olùdarí ọlọ́run àbíbi ọlọ́run ọmọ sọ pé ya Muhammad ishfa tu shafa sáàlù tó tọ̀ ìwọ ànábì máa ti pẹ̀ ní ìsìn àgbà pẹ̀rẹ́ olólùfẹ́ méjì ẹ̀tẹ́ ẹ̀ máa nífẹ̀ẹ́ ó wá lọ́gá pé kọ́dà kẹ́ ẹ̀ máa bínú lọ bíi ti yí kọ́ ẹ̀ láti ẹ̀kọ́ gbẹgbẹ kan kí láì fẹ́ sọ náà èyí ò fẹ́ gbọ́ so ànábì ọlọ́run ọmọ sọ́nà bíi pé máa béèrè báyìí máa ti pẹ̀ àgbà pẹ̀rẹ́ máa béèrè àdà ọlọ́run tó di yára ṣe so àrẹ́bí sallallahu alaihi wasallam wà habibu rabbil alamin náà. وكل دعوى النبوة بعده فريج وهوى طيب ẹ jẹ́ ká dúró síbi tá a béèrè tó lásìkò inṣàlá tó bá di dáṣù tó ń bá sọ ó fẹ́ bọ́ síbi pé àwọn èèyàn kan wá ń gbogbo nta sọ nípa ànábì sọlá lọsọlá rè àwọn náà máa fẹ́ ná zá ànábì pé àwọn náà lè dàbí rẹ àwọn ànábì lọ́nà làwọn náà àwọn àṣemùkọ́rọ́ náà wàmúwá zá náà àti ẹ̀tíra ìbíkámú bíi kan méjì ni wọn àrùn gbèsè ìgbà nàbí níjìyàwó níjìyàwó bùdíyà kan àti níjìyà ìpọn ọlọ́run àti níjìyà pé sólùjá nàbí kọ́lọ̀ rẹ̀ rí báyìí àáfi wọn àáfi ìyẹ̀wò síra wọn káàtó wá bọ́ síbi ọ̀rọ̀ nípa Qur'an káfà tó fi tẹ̀lé so insha Allah ta'ala ibi ni àjọ àlùmọ́hìmù ni pé ká mọ kò tí ànábì wa sallallahu alaihi wasallam tó yà tó bá sọpá ànábì sọ̀rọ̀ fún wa àbá ànábì máa ń ṣe báyìí onímọ̀ pé ibi súnà náà ni súnà làásán náà lọ́kùnrin ọ̀rọ̀ tẹ́lẹ̀ lọ́gbẹ̀ súnà náà nígbà tó bá ti mọ láti lẹ́ fún ànábì sallallahu alaihi wasallam àbí aláàánú náà rẹ̀ ọba mi ṣe àlékún kí àti gẹ̀fà níbi sọ́lọ̀ ńlá àwọn ẹ̀sọ́lá ó lè ṣàádọ́ ní kẹjú náà àwọn olùtẹ̀lé ìlànà rẹ̀ kálẹ̀ wà nínú tí yóò kẹ́ pẹ̀lú rẹ̀ àkúlù mẹ́ta sìmáhónà astaghfirullah wa lakum innahu huwal ghafurur rahim wa sallallahu nabiyina muhammadin wa ala alihi wa sahbihi al-akhyar wa sallama tasliman kathira abarak allah fi jami wa salamu alaykum wa rahmatullahi wa